نعم طيب بسم الله والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين باب الرهن وغيره ọ̀rọ̀ nípa ohun tí kílẹ̀ tọ́ tẹni tí wọ́n gbé rahnu sọ́dọ̀ rẹ̀ ẹ̀tọ́ wo ló ní ìgbà wo ló lè lo ohun tí wọ́n fi ṣe onídùú sọ́dọ̀ rẹ̀ ọ̀nà wo ló lè gbà lò àwọn nǹkan wo ló lè lò àwọn nǹkan wo ni kò lè lò mo rò pé ti mẹ́nu bà gbé ká tún rárá wa létí asọ́nù fíkì hadithi ìyá ńlá wa Aisha radiyallahu anha pé kódà kí èèyàn ó da owó pọ̀ pẹ̀lú ẹni tí e ṣe mùsùlùmí nínú sẹ̀ríà ìsìláàmù kì í ṣe èèwọ̀ a máa fẹnubà pé èyí tó dáa jù òun ni kí arajà lọ́dọ̀ mùsùlùmí ẹgbẹ́ ààrẹ ni torí pówó tiẹ̀ yọ jẹ́ pa àtún fi ran mùsùlùmí lọ́wọ́ àwa pàrọwà sáwọn ọmọ ìyá wa mùsùlùmí náà pé ntí ọ wàá mọ máwọn èèyàn lọ́ọ̀dọ̀ ẹlòmíì káwa náà ronú sí nínú ọjà wa. No عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال مثل الغني ظلم وإذا أتبع أحدكم على مليء فليتبع أريك الحافظ المقدسي رحمه الله باب تاوان بي أني باب الرهن وغيره باب الرهن أرني بارهن أتاوان كامي òun lọ fa ló fi jẹ pé lẹ́yìn hadithi alakọ̀kọ́ tí ọ sọ̀rọ̀ ń parọ́ hanu hadithu abi huraira tá a fi bẹ̀rẹ̀ lónìí nǹkan míì ni òun tún mẹ́nu lé matlul ghaniyi dhulmun wa idha utbi'a ahadukum ala mali'in falyattabi' ìdájọ́ tí hadithu wífẹ́ kọ́ wa lónìí òun là ń pè ní baabul hawala baabu. Babu alḥawala kí la ń pè ní hawala nù sẹ̀ríà òun ni hadith abi hurera yìí dálé lórí abu hurera alanabuwa muhammad sallallahu alaihi wa sallam ni matulu ìtumọ̀ matulu ni aláyàásán kẹ́yìn ọ̀yáwó kọ́mọ́fẹ́ ṣe kínní kọ́mọ́fẹ́ san tọ́ba tún wá jẹ́ pé ẹni tí ọ̀yáwó tí ọ̀fẹ́ san yìí kìí ṣe pé kò ní o ọ̀yá kọ̀fẹ́ ṣe kínní san tọ́ba tún wá jẹ́ gàníyì ẹ̀ń tó wó ń bẹ lọ́wọ́ ẹ̀ zolmon anabila bòsí ni àbòsí ńláńlá òun ni kí olówó tún fẹ́ máa rẹ́ tálíkà jẹ anabi ni matilul ganiyi zolmon kí ẹni olówó lọ́wọ́ kó tún máa yáàyá san àbí kọ́ gba owó àbí kọ́ ra ọjà àti sọ fúnra wa pé n ta ń pè ní gbèsè dẹ́yìn nínú sẹ̀ríà. No, no, ọkọ̀ bá kínni bẹ́yìn abárajà tí tí è sanwó bọ́ba yáwó àbí kọ́dà ọfọ ọmọ sí léèwé kò tí ì sanwó léèwé dẹ́yìnù náà ń ṣẹ̀rí àpè ọfọ ọmọ lè kéwú kò sanwó lè kéwú dẹ́yìnù náà ń ṣẹ̀rí àpè bẹ́yìn bá tún wá lówó lọ́wọ́ tí wọ́n wá ń lé ọmọ wá láti lè kéwú pé ẹ lọ́ mú wá anabi ni matulolga ni yí zolomon gbogbo ẹni ọba lówó lọ́wọ́ tí ò tún san ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ anabi ni zulumun abosi ni kátó kò níbi jumla yìí ọ̀nà méjì làwọn onímọ̀ gbà tu matilulga ní yí zulumun látara ẹ̀bùn tọ́lọ̀mbùn anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé utiya jawami alkalim kéèyàn sọ̀rọ̀ díẹ̀ kí tuma rẹ̀ wá kárí bàbá wo matilulga ní yí zulumun ìtumọ̀ kan mo tú fún wa kẹ́ni olówó lọ́wọ́ má fẹ́ san owó tọ́jẹ́ tí ń bẹ lọ́rùn ẹ̀ anabi lábòsí ni àwọn afáàtún tu lọ́nà bòmí láì yí nǹkan kan padà nínú júmùlà náà matilolga ní yé zolomon kéèyàn jẹ olówó lówó ẹni olówó kọ jẹ ń gbèsè ọwọ́ ni a ẹ̀bù wọn bẹ lọ́wọ́ rẹ̀ bí n tiẹ̀ sàn anabi ní zolomon àbòsí lélẹ́yìn náà ṣé yàtọ̀ yé láàrin ìtumọ̀ méjèèjì matilolga ní yìí kẹni olówó lọ́wọ́ má san kọ́mọ̀fẹ́ san owó tó jẹ tólùmùní matilul ganiyi kéèyàn jẹ ẹni olówó lọ́wọ́ kọ́mọ̀fẹ́ san fún bí a gini wọ́n fowó tí wàá yìí ṣe yọ ẹ̀ tọ́ tọrùn tiẹ̀ kú o bá a sì sọ àdìsí tó pọ̀ fúnra wa níjẹ̀jọ nípa pé gbèsè nínú Islam ntọ́lágbá ni o èèyàn gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kóhùn gbé gbèsè lọ́rùn òun ni pé ìtumọ̀ kejì làwọn àfáà ní kọ́dà bẹ́ni tí ọjẹ́ lówó bọ́bá jẹ́ kínni tó jó lówó tí ò ní sìn ọ́ kó kásìkò tó kọ ráyà àti san owó rẹ̀ bọ́ bá san zolomon àbòsí lélẹ́yìn náà àmọ́ tala kọ̀ọ̀kan yẹn ni hafidu makidisi lọ́fẹ́ lò ní ibi ìyẹn ni pé kéèyàn jẹ ẹni ó lówó kò jẹ lówó ọwọ́ àtòrí pé àbí kẹ́ni ó lówó lọ́wọ́ tó lè san owó Kọma san owó tí ọya zolmun abosi ni hadithu yi ìtumọ̀ eléyìí ninu sunana abi daud rahimahullahu ta'ala eyi tó jẹ́ pé bẹ́ẹ̀ bari rí ọ̀pọ̀lọpọ̀ táwọn afọ́ba tu ìtumọ̀ àkọ́kọ́ yìí ni wọ́n máa tu ní títorí pòun tún ní tó tún kún mi riwaya abi daud rahimahullah ó ní layyul yuhillu ẹrùdọ̀hu wà ẹ̀kọ́bàtàhu layu alwajidi yuhillu ẹrùdọ̀hu wà ẹ̀kọ́bàtàhu. àti mọ́tulù àti láyù ìtumọ̀ wọn súnmọ́ra wọn kẹ́yìn ọ̀sá jẹ́ alágbà mọ́fẹ́ san anabi ni tọ́ba wa jẹ́ kúrò ẹni bẹ́ẹ̀ aliwájídì kí ni ìtumọ̀ aliwájídì ẹni ó ní ti ó san láyòlù wájìdì bẹ́ẹ̀ ni ó lówó tí ó san owó ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó wá san anabi ni yuhillu irdahu wa uqubatahu irú wà bẹ́ẹ̀ ìmọ̀ sọ ọmọlúàbí yàn di ẹ̀tọ́ kábọ̀ ọmọlúàbí ẹ̀ jẹ́ wa uqubatahu kọ́dà ká jẹ́ níyà lójú ọ̀nà ṣẹ̀ríà ẹ̀kúbà ń bẹ̀ wọ́n ni pé tó pé bi tí a ti ń lo ṣẹ̀ríà ìsìláàmù ni irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní yóò sì jánu aláṣẹ mùsùlùmí ọ̀pàṣẹ bí habsi yìí ẹ̀fìṣẹ́ pamọ́ títí tí ó fi san owó olówó torí pa anabi ni layyul wájidi yuhillu ẹrùbọ̀hu wà ẹ̀kọ́bàtàhu ìtumọ̀ rẹ̀ ó súnmọ́ tuma alákọ̀ọ́kọ́ ta ni matilul ganiyi àti alganiyu àti alwajidu ìyẹn ni pé n tó ní owó lọ́wọ́ kírúurì ọtún kọ́ san owó tó zulmun abosini tọ́yì. wa idha utbi'a ahadukum ala mali'in falyattabi' ibi tọrọ hawala wa wá ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam wa ni ẹni tí wọ́n bá jẹ lówó èèyàn jẹ ọ lówó utbi'a ala mali'in falyattabi' ó ń gbèsè ọ̀wá ní owó tí ó san àmọ́ ní ọrùn ẹni tó lè dá sí òun fún rẹ̀ kò ní agbára àti san owó tó jẹ àmọ́ ní kíni ó ní ọrùn ẹlòmíì tí o lè dá sí ìtumọ̀ hawala nù kéèyàn ó yí gbèsè kúrò lórí ara tiẹ̀ kó yí sí ọrùn ẹlòmíì nínú àbúwábù fíkì inú sẹ̀ríà ni tó ní ìdájọ́ tó dé òun là nínú bisọ̀ sọ́lọ́mù ní ìdá òtúbi ahadukum alámàlì ẹni wọ́n bá wá yí gbèsè rẹ̀ tí wọ́n yí sórí ta ni aláàmàlì in ìtumọ̀ mali ilẹ̀ tó ní nǹkan lọ́wọ́ aláàmàlì in ẹni olówó lọ́wọ́ àti wájídì àti ghaniyu àti maliu, ìtumọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta súnmọ́ra wọn ìyẹn ni pé àkọ́kọ́ fíkìw hadithi yìí ni pé ẹni tí ò rówó san kò gbọ́dọ̀ tún yẹ gbèsè sọ́run ẹni tí tóun náà ní san lápèjúwe Eh, ọkọ àtìyàwó ọkọ yàwó òun ò lè san kò rí san ó tún á ní ọlọ́gbà lọ́dọ̀ yàwó òun sọmọ pé ó súnmọ́ kí kíyàwó náà má rí san níbẹ̀ ń ìyàwó èsè kínní ìyàwó èsè màlíì irú ẹni bẹ́ẹ̀ à lè ṣe hàwálà sí orí rẹ̀ but lápèjúwe nísìnyí inú example hàwálà tó common mala muhidin àfa mọ̀tọ́líbi ra ọjà lọ́wọ́ rẹ̀ lápèjúwe ọjẹ́ pé àfa mọ̀tọ́líbi jẹ àfa muhidin ní fifty thousand naira àfa ibrahim náà wá jẹ àfa mọ̀tọ́líbi ní fifty thousand lọ́nà bòmí ńjọ́ tí mala muhidin bá wá béèrè fifty thousand rẹ̀ àfa lẹ́tọ̀ kó pé jẹ́ ń ṣèwé fún ọ lọ́ọ́ bá àfa Ibrahim òun ni ó fún ọ ní fifty thousand n tá n pè ní hawala nù mo rò pé example yẹn yé ntí sẹ̀ríà ọ̀fẹ́ mọ̀ ń bẹ̀ ni pé àlá màlí ṣé kìí ṣe pé ọgbọ́n àti mọ̀fẹ́ san sẹ̀ríà ọ̀fà wá fẹ́ mọ kí ni status àfa Ibrahim ǹjẹ́ màlí ìní màlí òní ẹni olówó tí ó sì fẹ́ san owó yìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anabi ní fali yatba ẹ̀yin wá dúró pé Ibrahim lọ́jẹ́ mi lówó ni àbíwọ̀ lọ́ọ́ wá owó mi wá ń bi tó bá ti rí anabi lẹ́yìn náà dáa nígbà téèyàn ò bá lè sanwó àmọ́ tó lọ́nà bòmíì tó ti lè rí kíni tó ti lè rí owó rẹ̀ gbà ànábì ní yẹtẹbi yà tẹ̀lé bó ti là kalẹ̀ ni ìwà dúró lórí pé èmi ọmọ Ibrahim kan o ìwọ lọ jẹmi lówó sì lọ wá owó mi wá kọba súnà anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ara àwọn ọ̀nà dẹkùn nípa ìbáṣepọ̀ láàrin ọmọnìyàn tí ṣẹ̀ríà ìsìláàmù là kalẹ̀ òun lọ́rọ̀ hawala pé o lè fẹ́ leba kan fún ẹni ó jẹ́wọ́ ẹni ó rajà ẹni ó yẹ kó san ẹ̀tọ́ kan òun ò lè san àmọ́lẹ́nìkan tó le yí sí ní ọrùn ìmọ̀ kọjẹ́ pé nìyí jẹ́ lówó gẹ́gẹ́ bí àpèjúwe tí tí mo mú wa àbí kọ́dẹ̀ nìyí lè má jẹ́ lówó ẹni yìí lè jẹ́ mutabarium ẹni wọ́n fẹ́ ṣe tọ́lọ́hún pé ọ̀dà ẹ má wulẹ̀ jà filẹ̀ ẹ wá gba owó náà lọ́wọ́ tèmi ẹnu pé ẹnu gbọ́dọ̀ jẹ́ kínni ó gbọ́dọ̀ jẹ́ màlí òun kèsì pé ẹni tí ọkàn wàá fẹnu gba ẹnìkan lẹ̀ tí kò ní lè san owó ọ̀rọ̀ hawala bó ti rí yìí nǹkan méjì lọ́jọ́ra wọn nù sẹ̀ríà tó yẹ ká yanjú rẹ̀ à ń pè kíní kan ní kàfàlà à ń pè kan ní hawala àwọn méjèèjì fi bìkan jọra wọn àmọ́ wọ́n yàtọ̀ lọ́nà míì alikafala òun ni kéèyàn ó dúó ẹ̀ẹ́d bóun náà máa ń pè ó ń dúó àbí lápèjúwe lamẹ́yìn ra ọjà lọ́wọ́ lamẹ́yìn ọ̀hánà ah, ìwọ́tọ́ rajà tó ní tó ní san ọwọ́ á mú àfa Ibrahim àbí àfa kan lọ́wọ́ pé ọ̀dà àfa yóò dúró fún mi ẹni yìí sì mọ̀ pé ọmọlúàbí ni ẹni ó mú wá kìí ṣe ẹni tí ò ní fẹ́ sanwó irú eléyìí là ń pè ní kíni à ń pè yìí ní kíni kàfàlà òun ni wọ́n fi máa ń wí tààrífù kàfàlà nù sẹ́ríà ni pé dọ́mù dhimmatin ìlà ukhra dọ́mù dhimmatin ìlà ukhra tọ́ ìtìǹbà bí yín nísìnyí kí ni ìyàtọ̀ ìfẹ́ẹ̀tì hawala nínú sẹ̀ríà tó fi yàtọ̀ fún kàfàlà eléyìí eh, àfa yìí ti dúró pé ẹ má wulẹ̀ wọ́rí bí ọba sanwó yín èmi ó ṣe gíní sàmùkẹ́tùmọ̀ pé yẹn jó ń dùn ó nù pé bí ọba ti san èmi ó san àbí hawala pé mawulẹ̀ sin èmi mọ́ lọ́ọ́ bá lamẹ́yìn yóò fún ọ ìyàtọ̀ díẹ̀ ń bẹ láàrin méjèèjì ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ni pé fi báàbí hawala fi báàbí alhawala njó èèyàn bá ti gba hawala ẹni tí wọ́n jẹ lówó tó ti fara mọ́ pé gbèsè tí mo jẹ ọ yìí o lọ́ọ́ gbà lọ́wọ́ lamẹ́yìn tọ́ba ti gbà bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ tún wá sin òun gbèsè àkọ́kọ́ lówó mọ́ mo yé àmọ́ kàfàlà ni bọ́ọ̀mù zimmatin ìlà ukhra níta ń pè ní kàfàlà yìí bọ́bá rí àfa Ibrahim owó mi ń kọ́ bọ́bá sì rẹ ni ó ra ọjà gan fúnra rẹ̀ ó lè ṣe kínni ó lè bi ó dúró fún un nù kì í ṣe pọ́ yẹ gbèsè sí orí rẹ̀ ìyàtọ̀ díẹ̀ ti ń bẹ láàrin alikafala wa alihawala. Al tọ́ ìtíyàn bá wá fẹ́ ṣe hàwálà nínú hadithi tá a wà ń bẹ̀ yìí àti rí májẹ̀mú kan kí ni májẹ̀mú ni òun ni kọ́ jẹ́ kí ni màlíù kọ́mọ ìpẹ́ ni tí eh, afọ́jú ń fa afọ́jú lọ́pàá ni òun náà lè san wọ́n tún rí gbèsè sí orí tiẹ̀ alimala ayi àwọn onímọ̀ wa ní ọ̀nà méjì ni ó lè jẹ́ màlí kọ́ gbọ́dọ̀ jẹ́ màlí un bimalihi wa màlí un bibadanihi mali'un bimalihi wa mali'un bibadanihi màláà rẹ̀ ọgbọ́dọ̀ hàn nú owó rẹ̀ àti nínú ara rẹ̀ bí èèyàn fún rẹ̀ àwọn ìbára ti fi kíwù ni à ń sọ lè má tètè yé but pẹ̀lú example yóò yẹ ìtumọ̀ mali'un bibadanihi ni pé ọgbọ́dọ̀ jẹ́ pé ni tí wọ́n lè mú wá wájú adájọ́ pé kò sanwó ọgbọ́dọ̀ jẹ́ kínní ẹni tí wọn lè lọ mú wá pé nsọ ọ̀sánwó ntáwọn àfáàn wí ń bẹ̀ yẹn ni pé ọmọ lòun ṣe hawala lórí bàbá àwọn hawala náà ní ṣiṣẹ́ ọmọ lòun ṣe kíni ó ní ẹ má wọrí ẹ lọ́ọ́ bá àwọn dádì ẹ torí pé kọ́dà nù sẹ̀ríà ìsìláàmù bí dádì bá ná owó ọmọ <laughs> tí èsì kó ṣe hawala fún ọmọ yóò tó kó gbé dádì lọ ilé ẹjọ́ ní òfin sẹ̀ríà. anta wa maluka li abika anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọkùnrin kan ti ń fẹsẹ̀ janlẹ̀ lójú ayé anabi pé àwọn dáàdi sí ìgbówó kan wọn ò sì dá a ah, anabi ah. ní sinmi ẹnu ẹ anta wa maluka li abika àti wọ àtọwọ rẹ bàbá rẹ lónìí ìdájọ́ ṣẹ̀ríà nípa báyìí ni bí ọmọ bá lóun ṣe hàwálà lórí ìta ni lórí bàbá àwọn hawala náà ní ṣiṣẹ́ kódà bí bàbá jẹ́ màlí òun bìmálì yìí torí pé kò jẹ́ màlí òun bọ́bá délẹ̀ tán kò sófin kan tẹ́ lè fi mú bàbá nítorí owó ọmọ rẹ̀ mo rò pé ó yé àbí kéèyàn ó ní ọ̀dà ẹ̀ má wọrí ẹ lọ́ọ́ gbà lọ́dọ̀ gọ́vnọ̀ àbí ẹ lọ́ọ́ gbà lọ́dọ̀ baálẹ̀ gbogbo ẹni tó ṣe pé ní àlewọ́ wá ibi tá a ti béèrè owó lọ́wọ́ ẹ̀ pé ń gbọ́ ọ̀sánwó bẹ́yẹn bá ṣe hawala síru ẹni bẹ́ẹ̀ nínú sẹ̀ríà hawala náà ní sí kínní hawala náà ní ṣiṣẹ́ o torípa nàbì ní ìdá òtúbí a ahadukum alamali nkílà nàbì sọ àṣọ làǹfẹ́ garanti ń bẹ̀rù òun ni pẹ̀lú ẹni bí ọ lè san owó yóò lè san owó ńgbà tẹ́ ẹ̀ bá lè tú láṣẹ pé ọ san kò lè san náà nù ẹni tó lówó tó yẹ pé bó bá sì lóhùn ọ̀sán kọ̀ọ̀sán náà nù kò sí ní tẹ́ fi ṣe ìmọ̀ kò sí tẹ́ fi ṣe látàrí ìlànà ṣẹ̀ríà kan bí bàbá sí ọmọ àbí kò sí tẹ́ fi ṣe látàrí ìgbésí ayé tẹ̀ ń gbé ẹ̀ lé mú ọwá lòun ṣe hàwálà ní sórí irú ẹni bẹ́ẹ̀ irú hàwálà bẹ́ẹ̀ ṣaraan kò ní ṣiṣẹ́ so eléyìí ni kúkúrú nípa àwọn àdájọ́ tó rò pọ̀ mọ́ alhàwálà fi ṣẹ̀ríà a sì ṣe yàtọ̀ láàrin hàwálà àti kínní àti kàfàlà kàfàlà dọ́mù dhimmatin ìlà ukhra ìmà kí eléyìí ọ̀sán ìmà kí eléyìí ọ̀sán but ewu tí ń bẹ́ bi hawala kẹ́yìn o tó fara mọ́ hawala ni kò ti mọ̀ pé ẹni tó ṣe hawala òun ṣe kí ni ọ̀bọ yanyan ìdá utbiya ahadukum ala mali'in ẹni náà òun ti bọ́ sọ́run ta ni ọ̀bọ sọ́run alimuhalu alayhi ọ̀nà fi máa ń pè arkanul hawala almuhilu walmuhalu walmuhalu alayhi almuhilu òun lẹni tó jẹ owó tó ní kẹlòmí kọlọ gba lọ́dọ̀ ẹlòmí almuhalu ni ẹni tí wọ́n jẹ lówó ẹni tí wọ́n ní wọ́n lọ gba lọ́wọ́ ẹ̀ òun ni sẹ̀rí àpẹ nìkẹ́ni almuhalu alayhi so ní kúkúrú eléyìí ni ìdájọ́ tó rọ̀pọ̀ mọ́rọ̀ hawala fi sẹ̀rí àti islamiyya lára ìdájọ́ hawala. Uh, wọ́n ń pèrè kíní kan ní fi hálàtì tàwà fi hálàtì àtàwà ìyẹn ni pé tó bá padà hàn pé ẹni yìí ò lè rówó igba lọ́dọ̀ mọ̀hálón àlẹ́ yìí kò lè rówó igba lọ́dọ̀ ta ni mọ̀hálón àlẹ́ yìí ẹni wọ́n ní ọlọ́gbó lọ́wọ́ ẹ̀ ṣé owó tẹni yìí wọ gbóná nu àwọn onímọ̀ ni khasatan alimami malik bin anas rahimahullahu ta'ala ó ní pẹ̀lú májẹ̀mú kan tọ́ba ṣe pé nípìlẹ̀ ẹni tó ní wọn lọ gbowó lọ́dọ̀ ẹnìkan ó parọ́ fún wa ẹni yìí ṣe màlíù ó wá pè é ní kíni ó pè é ní màlíù bí ọba rówó yẹn gbà mọ́ ọlẹ́tọ́ àti padà sí kíni kọ́ padà sọ́dọ̀ alimuhilu tó jẹ gbèsè fún rẹ̀ ìmọ̀ ọ̀tàn àbọ̀parọ́ ló fi gba hawala pé ọ̀dà bí ọba fún mi mọ́ ṣé lámọ̀ yín fún mi ẹ lọ gbà lọ́wọ́ ẹ̀ tọ́ba wa jẹ́ pé kò rí gbàmọ́ àìrí gbàmọ́ ìyẹnì náà ló bí torí pé kò sódodo alimami malik bin anas rahimahullah onírú ẹni bí ó padà wá bá alimuhilu yóò sì gba kínní yóò gba owó rẹ̀ lọ́wọ́ ẹ̀ naam. حديث إليك عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم أو قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ẹ wo ntí alhafidul makidisi sẹ́ńbì ó lè má ní ìtumọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ ìtumọ̀ ńláńlá wà ń bẹ. alhafidul makidisi ó ní abu huraira ní abu huraira sọ pé kọ́lá nàbíyú sallallahu alayhi wa sallam anabi kíkẹ́ àtọ̀lọ́lọ́ máa bá ọ báyìí. àbí àbí ntàbù rírà wí ni pé sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaku mo fẹ́ tí ara mi gbọ́ báyìí tó jì sí ọlọ́run wípé àwọn máa wò pé kí ni ìyàtọ̀ anabi wí mo fẹ́ tí ara mi gbọ́ ìyàtọ̀ ńláńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun láàfin mọ kíma àwọn àfa aládìísì bí wọ́n ti ṣe ojú kòkòrò àti sọ ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam fún wa torí pé lọ́dọ̀ tiwọn kọ́ọ̀là yàtọ̀ fún sẹ̀mẹ́tù sẹ̀mìtù yàtọ̀ fún sẹ̀mìínà àkbára ní yàtọ̀ fún àkbára náà hadatha ní yàtọ̀ fún àkbára ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́vùsì ní lọ́dọ̀ tiwọn tó bá di pé ní ọ̀rọ̀ fẹ́ takora wọn pé eléyìí wí báyìí eléyìí wí báyìí wọ́n wàá wo àwọn lẹ́vùsì wọn èyí tó jẹ́ the highest ọ̀rọ̀ tiẹ̀ tó wí ni pé ah, ìwọ lọ gbọ́n tá nàbì wí sallallahu alaihi wasallam ẹni ó bá ní sẹ̀mìtù tí èsì ìsokùrọ̀ àkọ́kọ́ mọ́jẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ nù gbókùrọ̀ bá ní sẹ̀mẹ́ntù dọ̀tún la mẹ́wàá wọn ní ka sẹ̀mẹ́ntù rẹ̀ kún amẹ́ni tí wọ́n mọ̀ kébí ọba fetí ara rẹ̀ gbọ́ kò ní sọ pé kíni kò ní sọ pé mo gbọ́ wọn wàá kà kún bẹ́ẹ̀ ah sólóhùn fetí ara òun gbọ́ ah ọgbọ́ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ọ yàtọ̀ fẹ́ni tọkàn ní kọ́ọ̀lá nàbíyú sallallahu alaihi wasallam ó ṣeé bóyá òun gan kọ́ lọ directly látọ̀dọ̀ ànábì ẹnìkan lọ gbọ́ ló wí fún òun náà níjọ́ tí irú ẹni yìí tọrọ rẹ̀ bá fẹ́ tako ẹni tó ní sami'tu nabiyya sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ta la fún ní priority ọ̀rọ̀ òní sami'tu ẹ̀wọ̀ bó ti rárá sí kínkínní o àwa lè má mọ̀ pé akínní ah, àròyé kọ́lá sami'tu ó ní tuma ńláńlá fi ilmi al-hadith òun ní al-Hafidh al-Maqdisi kọ́ sọ bẹ́ẹ̀ bó ti gbọ́ lẹ́nu ẹnu ó wí fún bẹ́ẹ̀ lòun náà kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ sami'tu aw qala nabiyyu sallallahu alayhi wa sallam kí ni ohun tá nàbí wí man adraka malahu bi'aynihi 'inda rajulin aw insanin qad aflasa fahuwa ahaqqu bihi min ghayrihi ó fẹ́ pé hadithu kọ̀ọ̀kan báàbù kọ̀ọ̀kan ni alhafidul makidisi fi báàbù yìí ṣe ó ti parí ọ̀rọ̀ rahanu pẹ̀lú hadithi kan ọmẹnu lọ́rọ̀ hawala pẹ̀lú hadithi kan ó tún bọ́ sínú masala mi òun là ń tà ń pè ní kíni ẹ́ babul iflas kó wọ́ tán lọ́wọ́ yàn ìdájọ́ kí owó tán ní ọwọ́ ẹni èyí tí àwọn iléèbó ń pè ní bankruptcy èèyàn ti lówó rí kọ̀ wá ní kíni kò ní ma kíni ìdájọ́ ṣẹ̀ríà torí pé ìtumọ̀ bankruptcy ni pé ó lówó kò ní má yìí kọ̀ mọ́ ní pé bóun ni ò ní rówó ná mọ́ fún rẹ̀ ó ti jẹ àwọn èèyàn lówó ìtumọ̀ rẹ̀ nu owó ni ò sì tó mọ́ yìí owó rẹ̀ tó kù ni kọ́dà kò tó san gbèsè àwọn tí ọjẹ́ lówó irú ẹni bẹ́ẹ̀ là ń pè ní kíni alimofilisi nínú sharia islam kí ni ìdájọ́ bẹ́ẹ̀ yẹn bá bára rẹ̀ ń rúpọ̀ báyìí òun ni hadith ẹlẹ́kẹta. قال النبي محمد صلى الله عليه وسلم من أدرك ماله بعينه عند رجل أو إنسان قد أفلس ẹni ọba dé ọ̀dọ̀ ẹni tí ó ti wà bankrupt wọ́n ti declare rẹ̀ pé eléyìí ò lówó mọ́ bíi kọ́dà wọ́n declare báńkì náà pé báńkì yóò lówó tí yóò fi san àwọn tó kówó sí lọ́dọ̀ bẹ̀lẹ̀ yóò tún rówó fún ẹlòmíì mọ́ gbogbo ẹni tí àbíbi tí bankruptcy bá ti ṣẹlẹ̀ síbẹ̀. Si anabi sallallahu alaihi ni ní ìwọ wá dé mọ́tò tiẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ta fún lánàá ó páàkì ẹ̀ kalẹ̀ mọ́tò tiẹ̀ tó tí ì gba kínní ó tí ì gbowó rẹ̀ wọn pe dénú ọjẹwọ náà ń gbèsè nu anabi ní fahuwa ahaqqu bihi òun lọ́lẹ́tọ̀ sí nǹkan ni ju ẹlòmíì lọ nínú àwọn tó jẹ ní gbèsè ìtumọ̀ eléyìí ni pé gbogbo ẹni tí ó bá ti di mufilisu tó ti wà bankrupt nínú ṣẹ̀ríà lápèjúwe gbogbo owó gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ mílíọ̀nù ni tí wọ́n bá ta ilé àtọ̀nà rẹ̀ gbogbo ń tó kúkú kò ju hundred thousand lọ gbàgbé kò ju dá kan nù dá mẹ́wàá ẹ́n gbogbo gbèsè rẹ̀ lọ́nà kí ni ṣẹ̀ríà wí yàtọ̀ fáwọn òfin òfin ọmọnìyàn tí ó gbé ní wọ́n mọ lórí kányẹrẹ ẹni jẹ́ nínú àwọn òfin ọmọnìyàn tí wọ́n mọ lórí káàyàn rẹ̀ ní jẹ ni pé àwọn kan ò ní preference shares làwọn nínú company yìí níjọ́ tí company bá ṣubú owó tàwọn ní wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kínni wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ yọ àwọn masakínu tó kù àwọn ní ordinary shares gbogbo bí wọ́n bá ti ń ta shares wọ́n máa pín sí ordinary lọ fẹ́ rà ní àbí kínni àbí preference àbí preferential shares ara ìtumẹ̀ ni pé àjọ lówó níbi kíní yìí ni o àmọ́ níjọ́ tó bá yíwọ́ àwa làwọ́ kọ́kọ́ yọ owó tiwa bọ́ba wa kú ẹ̀yin ordinary ẹ̀yin náà wà á máa gbà bí ọba sì kú salamu aleykum ẹ máa lọ ẹ tawakkali ala Allah ọ̀pọ̀lọpọ̀ àǹdá lẹ́ǹkankan láyé lónìí ntọ́pọ̀ mbẹ́nu nípa pàǹpin tẹ́ bá ń gbọ́ táwọn àfa bá ń pé kí ṣíàsì jẹ́ ordinary kọ̀ọ̀kan jẹ́ preference tí wọ́n fi ní ọ̀dà ara rẹ̀ nù tọ́ra bò sí ni torí pé ẹjọ́ owó yín náà ni wọ́n jọ ń fi ń rọ́ọ̀nù company àbí kò jẹ́ company èèyàn náà lè ń kówó fún irú èyí tó wà nù hadithi yìí ọwọ́ ayíwọ́ ó sì wá jẹ́ pẹ́yìn kan lẹ ti fi contract kalẹ̀ pé bọ́ba ti yíwọ́ o àwa ni owó tiwa làwọ̀ kọ̀ yọ kí ni sẹ̀ríà islam wí èyí tí sẹ̀ríà islam wí ni pé bọ́ba ti délẹ̀ bẹ́ẹ̀ fakulluhum sawa fakulluhum sẹ̀ríà ó tírìtì gbogbo wọn equally ọ̀nà wo wà ní sẹ̀ríà náà fi ṣe alẹ́ yẹn jẹ gbèsè one million gbogbo ń tó sì kú ní àti kí wọ́n talẹ́ àtọ̀nà rẹ̀ kò kí ni kò one hundred thousand lọ that is one over ten ṣàǹpẹ́nu one million yìí ẹnìkan lè ní fifty thousand àbí ẹnìkan ní hundred ẹnìkan lè ní five hundred thousand ìdajì gbogbo gbèsè yìí bẹ́ẹ̀ ni sẹ̀rí ọ̀wà pín hundred thousand yìí ńgbè pé n tó kùnà bómi bá tún padà dé ńgbòmi tá a bá padà bẹ́yìn tó jẹ́ ló bá padà gbọ́ pé owó kan dé fún un lẹ́yìn tẹ́ pín yín tán ẹ̀ tún padà wálé ẹjọ́ sẹ̀ríà àmọ́ èyí tí ń bẹ́ńlẹ̀ nísìnyẹn nìkan wà ní òun lòun ní preference kìíní kàbí òun kò sáàyè yìí òun nù sẹ̀ríà. No ṣé one hundred thousand lọ́wọ́ à ń lẹ̀ ajẹ́ pé bá a bá pín kalẹ̀ nísìn ìwọ tí ọ jẹ ní five hundred thousand ń gbèlò ẹ̀ ń gba fifty thousand ìdajì mílíọ̀n ìdajì hundred thousand ìwọ ò ní fifty thousand á wòye tí ṣé bíi five kó wọn máa gbà ẹ̀ tọ́ wọn náà gbà ìwọ ní ten thousand wọn náà gbà one thousand bí ṣe rí ọ ti pín nù. No àmọ́ pé ẹnìkan wà ní àwa nígbà tá a bá kó tiwa tán lọ́ba kú ní ọba sí kù mọ́ lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ tá à ń dánwò láyé lónìí ní gbogbo klọ́ọ̀sì inú kọ́ńtrákì tó pé ní ẹnìkan ọ̀fẹ́ fi gbá àwọn tó kù lójú àwọn tí ń ra preference shares yìí náà owó táwọn náà san tí wọ́n ra share ó ju tẹ̀yìn ordinary lọ o ẹ mọ̀ pé àyèsí tá gbogbo èèyàn náà kú pé preference làwọn wá wọ́n ti dè wọ́n yàn yín wọ́n dè wọ́n lọ́hùn-ún àmọ́ èyí tí sẹ̀rí àwí ni pé sẹ̀rí ọ̀farama bẹ́ẹ̀ bá ti jẹ́ partners ń bi nǹkan déédéé contribution rẹ nínú capital ni nínú èrè nínú ṣọ́ọ̀tì bákan náà ni so ìdájọ́ nù nípa ọ̀rọ̀ kínní al muflis tọ́yì kéèsì tá ànábì wá wí wá yàtọ̀ díẹ̀ sallallahu alaihi wasallam àwa ní gbogbo wọn ó pin déédéé ẹni tó wá ní hundred thousand yìí àtún wá bá mọ́tò kan tí wọ́n páàkì kalẹ̀ ńlẹ̀ rẹ̀ mọ́tò yìí náà wọ́n lòun kò ní ọ̀rà lọ́wọ́ ẹnìkan ni ẹni yìí ò tí ì gbowó òun là nẹ́bí ń wí sọlá ọ̀sọ́lá irú ẹni bẹ́ẹ̀ tí nǹkan kan ò tí ì kọlu nǹkan tiẹ̀ bóun bá dé fàhùwà àhàkùbìhì fàhùwà àhàkùbìhì ah ṣé nǹkan tiẹ̀ bó ti gbé kúrò lọ́dọ̀ rẹ̀ náà nù. No? wọ́n máa gbé tiẹ̀ lọ àwọn tó bá wá kù láwa pín iye yòókù fún bọ̀tíkó tó di kó lè jẹ́ bẹ́ẹ̀ mọ́lọ́gbọ́dọ̀ jẹ́ pé gẹ́gẹ́ bó ti gbé e kú òní kíni gbé e kú lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ làwọn àáfàá ṣe lálàyé torípa anabi ni bí àyìnì yìí ẹ wà anabi sọ̀rọ̀ sọ́lẹ̀ bí àyìnì exactly ní jẹ́ báwọn tọ́ba exactly bó ti gbé e kú lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó gbé tọ̀ mọ́tò yìí ó ti pààrọ̀ da rẹ̀ ní ti ń dájú bó ṣe gbé kúrò ní rẹ̀ lọ. sóyè mọ́tò yìí bóyá àwọn táyà kan rúdurùdu kan ní lọ́wọ́ àbẹ̀ tẹ́lẹ̀ ó ti gbé alọ́ọ̀rì mú sí ó ti ó ti wojú rí ju ti tẹ́lẹ̀ lọ. ǹjẹ́ ni yóò gbé pé mọ́tò tèmi ni mọ́tò rẹ kọ́ mọ́ àyìn nìyí kọ́ mọ́. kọ́dà àwọn àfáà sọ débi pé bọ́bá yìí ẹran ni tẹ̀ràn yìí bá ti tóbi sí ju bó ti rà á lọ́dọ̀ rẹ̀ lọ ó ti kú òní kíni ní tìtorí pé ẹ wo ní tíṣẹ̀rí à ń sọ owó ẹni yìí ti dàpọ̀ mọ́ èso owó tiẹ̀ nìkan mọ́nu òun ló fún ẹran lóúnjẹ tí tóbi <laughs> tóbi òun lọ́rọ̀ dà ló fún péńtà ní lówó ọ̀dà òun ló chẹ́ǹgì ríìmù ló chẹ́ǹgì nǹkan kan àjẹpẹ́ náà ọ̀ fara mọ́ irú òun gbèsè yòókù náà faramọ́ àmọ́ èyí tí ó rọrùn tọ́ba ìpẹ́ bó ti gbé kó lọ́dọ̀ tiẹ̀ bí àìní yìí bẹ́ẹ̀ gan-an lọ́ba lọ́dọ̀ rẹ̀ fàhùwà àhàkùbì òun lẹ́tọ̀ọ́ àti pé ah, owó nǹkan tèmi ni kó tó wá di pé a máa pín ntọ́ba kù fún àwọn tí ọba ṣẹ́kù eléyìí ni kúkúrú nípa ọ̀rọ̀ tá ní kíni al-iflas yẹn bá ti lówó tẹ́lẹ̀ tí ò ṣe kíni tí ò wá ní owó mọ́ owó rẹ̀ tó wá kù yìí bó o la ṣe pín fún àwọn tí ọjẹ lówó eléyìí ni ìdájọ́ hadith ẹlẹ́kẹta hadith kẹrin anjabir bin abdullahi radiyallahu anhuma qala. جعل وفي لفظ قضى النبي صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقسم فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة ẹ mọ̀ ṣe wí àdíìsù kan báàbù kan ọ̀nà ìmáàmù mákìlì ṣe ní ọ̀tẹ̀ yìí. àdíìsù ẹlẹ́kẹrin lónìí masala minu masailu sharia lòun náà tún mẹ́nulé àkọ́kọ́ mẹ́nulé kínní arọ́hanu ẹ̀ẹ́kejì kínní alḥawala ẹ̀ẹ́kẹta kínní aliflas kílẹ̀ kẹrin asofua ìdájọ́ kẹrin nù hadithi ẹ̀kílẹ̀ kẹrin oníkínní asofua kila là ń pè ní ṣòfò àánú sẹ̀ríà gbogbo àwọn ọ̀nà tí sẹ̀ríà là kalẹ̀ tó yẹ ká wádìí mo fi ní bàbá lo òfin ọlọ́run à nídìí òfin mi mà àṣòfò àní pé ẹ̀tọ́ tí sẹ̀ríà fún ẹnìkan tí wọ́n jọ ní nǹkan pẹ̀lú ẹnìkejì ìwọ àtẹnìkan ẹjọ́ ní ilé ìwọ àtẹnìkan ẹjọ́ ní ṣọ́ọ̀bù gbogbo ntí ẹ bá di ẹdìjọ́ ní tẹ̀ ń jẹ́ kínní tẹ̀ ń jẹ́ partners gbogbo ọjọ́ tí pátínà kan bá wò sùn tó ní èmi ò fẹ́ ṣọ́ọ̀pù yìí mọ́ àbí mi fẹ́ ilé yìí mọ́ kọ́dà bó jẹ́ létà ìfi rẹ́ǹtì fẹ́ nìkan ẹjọ́ ẹjọ́ níní bóyá ẹjọ́ gun rẹ̀ bóyá ẹjọ́ dáwó pọ̀ rà ní à ah, èmi èmi fẹ́ ta ti tèmi sẹ́wọ̀n pé mo fẹ́ ta tèmi pé yọ ta àbí báyìí mẹ́ta ni yọ ta nù tí ẹni tí ó ta fún òun náà ó di gini yóò di pátínà fún àfa tí wọ́n jọ jẹ pátínà tẹ́lẹ̀ ǹjẹ́ àfa àmọ́rú ẹni tí ń bọ̀ sẹ́mi péjọ tẹ́jọ da owó pọ̀ tẹ́jọ lọ ra ilé yìí àbí da owó pọ̀ tẹ́ gba ṣọ́ọ̀pù ẹ tẹ́ra yín lọ́rùn ni kìí ṣe gbogbo èèyàn lèyàn lè pé jọ gba ṣọ́ọ̀pù pọ̀ àbí gbogbo èèyàn lèyàn lè bá gba ṣọ́ọ̀pù ǹjẹ́ gbogbo èèyàn lèyàn lè bá dáwó pọ̀ ra lé. gbogbo yẹn lẹ́yìn lè bá dáwó pọ̀ ra mọ́tò ajẹ́ pé o ti wo wá rẹ̀ o ti wo sẹ́sì rẹ̀ o ti wo gbogbo ntí ọ tẹ ọlọ́run pé a ah, èèyàn lè bá alámọ̀ yín gbé òun wá sá lọ òun ti ta fẹ́nìkan o lè ta fún jàgùdà o lè ta fún gbájúẹ̀ tẹ́jọ́ lẹ kó ọjà sí ṣọ́ọ̀bù yọkàndíjọ́ kan pé wọn mọ bó ṣe jẹ́ náà ni gbogbo ẹ̀ nísìnyí ṣẹlẹ̀ lónìí ṣẹ̀ríà ìsìlámù ti wá fi hálù kalẹ̀ ó fi solution kalẹ̀. kíni solution yìí là ń pè ní kíni aṣòfà ni pé gbogbo ọjọ́ tó bá rí bẹ́ẹ̀ ìwọ pátánà lẹ́tọ̀ọ́ kó o pé wọ́n ra páàtì tiẹ̀ tó fẹ́ tà wọ́n kódà kò gbọ́dọ̀ tà á fẹ́ lòmí àfi tí wọ́n bá kíni àfi tí wọ́n bá justice ti adilu wà nù adilu ti ń ni a ṣe ta ntẹ́jọ́ mọ̀ pé ọ fẹ́ mọ́ ni ọ̀sán owó rẹ̀ fún islam sẹ̀ríà ṣe kínni ó ṣe déédéé fẹ́ni ó fẹ́ ta ntí òun ní níbi nǹkan ìwọ tí o sì ta tiẹ̀ kínni déédéé tí sẹ̀ríà fẹ́ ṣe fún wọn ni pé kò ní fọ́ọ̀sì ẹni tó ọ̀fẹ́ lé ọ lórí pé ọ̀fẹ́ ọ̀fẹ́ pátínà rẹ tuntun nù ẹjọ́ máa yí ọlọ́mọ mi ti gbowó lọ́wọ́ rẹ̀ kọba àjọlé kọba àjẹ gbẹwìrì kọba èmísà ti gbowó ẹyin lẹ́mọ ẹjọ́ máa ń yanjú rẹ̀ ah sẹ̀rí ọgbà bẹ́ẹ̀ òun là ń pè ní kíni aṣòfà ara ọ̀rọ̀ tá a nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ ń bọ̀ ẹ̀ ni pé qada an-nabiyyu sallallahu alayhi wa sallam bish-shuf'ati fi kulli ma lam fa idha waqa'ati al-hudud wa surifat at-turuq fala shuf'a ẹ̀ wòfin tá a gbé kalẹ̀ ẹ rí i pé bàbá wò látọ̀tún àtòsí àtiwájú àtẹ̀yìn ń bálánsì déédéé hùn láàrin ẹni ó ta àtẹni tí tóun ó remain as a partner torí ẹ̀ lànà bí fífi kún pé ṣófún àwọn máa ṣiṣẹ́ nígbò fi kulli ma lam yuqsam gbogbo tí wọn bá ti pín ni o gbogbo tí wọn bá ti ṣe kí ni tí wọn bá ti pín ìyẹn ni pé tí wọn bá ti pín kò séwu ń bẹ̀ fẹ́ nìkankan lápèjúwe nísìnyí ẹjọ eh, eh, eh, ẹjọ ní ẹstéètì ẹstéètì yìí ní fúláàtì mẹ́wàá ẹ sẹmọ kó ti hàn pé eléyìí ní márùn eléyìí náà ní márùn ọwọ́ lóun fẹ́ ta márùn tiẹ̀ wá ní a èmi ní ṣùfọ́n a èmi ní ra ò gbọ́dọ̀ ta fẹ́ lomi a sẹ̀rí ọ̀gbọ́ láyè débẹ̀ wọn ní tìtorí pé nǹkan yìí ó ti ṣe kínni òpin ẹ̀ ni pé o ṣe fẹ́ǹsì ó di àwọn tí ẹ sí gbẹgbẹ ṣé o ti ẹlòmíì ti ra ọyẹ bá ń wá búlọ́ọ̀kù tẹ̀símù nù ọ̀la anábì wípé anábì ní fa ìdá wọ́kàn áti alḥudud ǹjẹ́ bá ti làálà wọ́sọ́rì fati tóró àbí títì ẹ̀ ọ̀nà arántí máa fa ṣúfàánù o bẹ́ẹ̀ yẹn bá lóko nísìnyí tó yẹ pé títì kan náà ibì kan náà lomi ọgbà débẹ̀ àbí ibì kan náà ní access road tí ẹ̀ fi wọ́ bẹ̀ o lè fa kéèyàn lo haku ẹ̀tọ́ kínní ṣúfàánù àmọ́jọ́ tó ń kálukú bá ti ní ọ̀nà tiẹ̀ kò sí nira kan fún ọmọ òpin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹni tuntun tó ta fún ọ ní alájẹ ẹ̀gbọ́ ẹ má dé ọ̀nà yìí o ọ̀nà ẹni tó ta kínní fún ọ̀nà tiẹ̀ nù tẹ́ bá ti ń bọ̀ ẹ bá ti yà ní ó ti tán gbogbo bí tí ó ti ní sínira Islam aláwọ̀ yẹn kéèyàn pòun ní kínní ẹ̀tọ́ sófún a àmọ́ bí tí nira ó ti wà Islam ṣe kínní ó fún yẹn lẹ́tọ̀ọ́ ká pé èèyàn fẹ́ lo ẹ̀tọ́ rẹ̀ tá ń pè ní kíni ṣòfún à kí là ń pè ní ṣòfún à lẹ́ẹ̀kan sí òun ni pé ntí ẹni tẹ́ ẹ jọ ní nǹkan pọ̀ ìpín tí ẹ̀tọ́ fẹ́ tàun kọ́kọ́ ṣe pé wọ́n lọ́kọ́ lẹ́tọ́ àti ṣe kíni àti rà á mọ́ tiẹ̀ kẹ́nìkan ọmọ kan ọ̀ ń bẹ̀ mọ́ lẹ́ni tó mọ̀ àyàfi tí wọ́n bá wá ní èmi ò nídìí rẹ̀ lọ́ta fún ẹ̀ńtọ́ bá wọ̀ ló tó lẹ́tọ́ àti lọ́ta fún ẹlòmíì àmọ́ sófin àyè o ànábì nígbà oníyàn máa ṣiṣẹ́ ńgbà tí nǹkan ọba ti ṣe é pín àbá àti ìnífẹ̀ǹsì àní àlà àbọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ kí òǹkàlùkù ní gbogbo ọjọ́ táwọn eléyìí bá ti ṣẹlẹ̀ ó pé kí òǹkàlùkù ta nǹkan tiẹ̀ bó ti wù kò sì kó nira bá ìwọ́tọ̀ sẹ́kùn bẹ́ẹ̀ so eléyìí ni hadith ẹlẹ́ẹ̀kẹrin gbogbo báàbù kọ̀ọ̀kan nu báàbù tá à ń ka hadith kọ̀ọ̀kan yìí odidi báàbù nínú fíkìrì bàbá tó fẹ́ máa ma mazidu ń pa rẹ̀ kéèyàn máa bi àwọn àfáà sunna gbogbo eléyìí tí à ń wí yóò jẹ́ àmọ́ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ nínú sẹ̀ríà islam o àwa ni ká gbìyànjú ká wádìí kìlọ̀ kó sí ní tí ọlọ́run ọ̀dá sí nípa ọ̀rọ̀ gbèsè ayé wa bẹ́ẹ̀ náà ni sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam kọ́lọ̀ ń kọ́ràn wa lọ́wọ́ láti lè gbọ́ ẹ̀sìn wa yé ju báyìí lọ. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àwọn òkú tí yorùbá bá ní ènìyàn yóò wà ẹ̀rọ bá máa nọ́mbà wa lẹ́yìn ó ní owó lọ́wọ́ ó jẹ́yàn lówó ó sì ní owó lọ́wọ́ kò sì fẹ́ san ṣéyàn lè mú nínú pọ́ọ̀sì ẹ̀ lẹ́yìn rẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀dàkùn ẹ̀dàkùn àti ní ogun tí ó bá yéèyàn kéèyàn ó béèrè ìbéèrè tí ó ń béèrè béèrè yìí èsì lórí rẹ̀ ni pé ọ̀nà méjì ló pín sí tó bá yìí pé láàrin ọkọ àti ìyàwó ni ìdájọ́ ọ̀tọ̀ ni àmọ́ tí ẹ bá ti ṣe láàrin ọkọ àti ìyàwó ìdájọ́ ọ̀tọ̀ ni èyí tí ń jẹ́ láàrin ọkọ àtìyàwó àti ka hadithu hindu mraati abi sufyan fún wa ń bì pé afa akhudhu min malihi ma yakfini wa waladi kí la nabi wí khudhi min malihi ma yakfiki wa waladaki ìyẹn àti sọ ń pa àti gba owó lóbìnrin tó lè lóru ìdájọ́ báyìí àmọ́ ìtọ́ bá jẹ́ pé kèé ṣe láàrin ọkọ àtìyàwó èèyàn lẹ́tọ́ àti pé ọjẹ̀mí lówó mo wá rí owó rẹ̀ kọ́tì ẹ̀ má jẹ́ pọ́ọ̀sì rẹ̀ mo rówó rẹ̀ níbì kan mo ti wá ṣe kínni mo ti yọ ọ mú bẹ́ẹ̀ yẹn bá ṣerú eléyìí ń sẹ́rí kọ́ wọn ń pè yín nù sẹ̀ríà ọjà lè nù bẹ́ẹ̀ yẹn bá ṣerú eléyìí ń o ọ̀rọ̀ pé dèdè owó mi náà mo kú mú ìdájọ́ ẹni ọjà lè eléyìí ń sẹ̀ríà ọgbà wá láyè pé bẹ́ẹ̀ yẹn bá ti wá jẹ wá lówó pọ́ọ̀sì rẹ̀ ní ká ti máa wá yọ owó tí ọjà kò bá mu bẹ́ẹ̀ náà ẹnu ìsìnkúná exception tó wà ń bẹ òun ni owó tó bá jẹ́ tọ obìnrin lẹ́tọ̀ọ́ tó kí ọkọ rẹ̀ ó fún ní ma owó tí wọ́n yé jẹun ni àtàwọn ọmọ rẹ̀ ni hindu ìyàwó àbí sofiyanu bíi anabi lè tọjọ bẹ́ẹ̀ anabi ní bọba rí bẹ́ẹ̀ o lè mú tí ó tó wọ àti àwọn ọmọ rẹ̀ wallahu ta'ala àlẹ. ìbéèrè òde wọ́n ní ẹni tí ó ń mú iṣẹ́ kí ni ìdájọ́ kí èèyàn kí wọ́n ní èèyàn ẹlẹ́kejì náà ni pé ọmọ kékeré tí ó ti máa sọ̀rọ̀ séèyàn máa lè bá wọn ṣe àkáàlù tó bá fẹ́ sùn àbí àkáàlù tó bá jí àbí àkáàlù tó bá sẹ́. alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tí ń wo iṣẹ́ eh, òun là nẹ́bí sọ̀rọ̀ sọ́la ń pè ní káhínú àbí arọ́fù ìyẹn ni pé ní tí ń pòun ma ìkọ̀kọ̀ ẹ wá ní kí ni kí ni ìdájọ́ kọjá ìmáàmù fún yàn ohun tí ó nídìí kí ká mọ̀ ń pa rẹ̀ òun ni pé àwọn kankan ń bẹ tó ṣe pé ńjọ́ tí èèyàn bá ti ṣe irun tiẹ̀ gan kọ̀ wọ́bì kan mọ́ bẹ̀ńlẹ̀ pé yóò tún wá bọ́ wájú yóò ní kí ẹnìkan ó tò lẹ́yìn o àwọn nǹkan wọ̀nyí là ń pè ní al-mukhriju min al-millah al-mukhriju min ntí ọyọ yẹn kó nù inú ìlànà anabuwa muhammad sallallahu alaihi wa sallam tọyọ yẹn kó nù islam njọ téèyàn bá ti dán wò irun tiẹ̀ gan ọwọ́ bìkan mọ́ bẹ̀ńlẹ̀ kó tún wá pé kẹ́nìkan ó tò ní ẹ̀yìn o gbogbo ọ̀nà téèyàn bá fi ṣe ń tọ́ yọ ọ̀yàn kó nínú kínní nínú islam ara àwọn tí ó wá lè yọ ọ̀yàn kó nínú islam òun ni kéèyàn kọlu tawhid ọlọ́run ìmọ̀lọ́nlọ́kan lára ìmọ̀lọ́nlọ́kan ni tawhidu arrububiya àwọn tọ́lọ́hún fi ń jẹ́ ọlọ́run tí ó sì gba kẹ́nìkan báwọn ṣe kínní kẹ́nìkan báwọn dù anta ń pè ní lare arububiyya lára ẹ̀ ní kíni ọlọ́run ní ń la ńgbẹ́ nìkan bá ti láwa náà ń dá ẹ̀dá àbíjọ ẹnìkan ọlọ́run ní ń pààyàn ńgbẹ́ nìkan bá ti lóhun náà ń pààyàn ọlọ́run ní gbogbo tẹ̀díbírọ̀ ọ̀rọ̀ ayé ọlọ́run ní ń ṣe ọmọ ńgbẹ́ nìkan bá ti ní ẹ máa wọ́ ọmọ wá ọ̀dọ̀ du rububiyya nù ara ẹ̀ náà ni ìdìcáwó ẹlmẹlgayib ìdìcáwó ẹlmẹlgayib kéèyàn ó pòun ní ma ìkọ̀kọ̀ léyìí tí ń jó dodo ọ̀rọ̀ gbogbo tíra tẹ bá kà tí wọ́n bá ti ń sọ pé ntọ́ lè mú yẹn kó nu islam ntọ́ lè yẹ yẹn kó nu mílà nabi sọlọ sọlọ wọ́n máa kà á síbẹ̀ pé ìdìcáwó ẹlmẹlgayib kéèyàn ó pòun ma ìmà kọ̀kọ̀. kéèyàn kó òun ṣe kínni kọ́kọ́ òun máa ìmọ̀ àkọ́kọ́ gbogbo ẹni tí ó bá ti ṣe ọ̀kan náà àwọn tá a kà kalẹ̀ yìí ọ̀rọ̀ rẹ kọjá pé mọ́ṣáájú kírun kọ́dọ̀ òun gan ìsìláàmù rẹ̀ ti yẹ kó túbá kó padà kó firu nǹkan bẹ́ẹ̀ lẹ̀ kó padà sínú kínní kó padà sínú ìsìláàmù gidi bí bẹ́sì jẹ́ ìmọ̀ ni Allahu ta'ala ala. ẹ̀ẹ́ ọmọ kékeré tí ò tí ì nípa pé yẹn ń kọ àbí bíbá ṣe báwo. kò nídìí kò nídìí bóun ó ṣe àdìkárù fúnra rẹ̀ bọ̀dé yìí tí èèyàn lè ṣe ni pé bọ́mọ yìí bá ti ń tó ọmọ tí ń gbọ́n díẹ̀díẹ̀ ọ̀dà kéèyàn ọmọ ṣe kínni ọmọ fi kọ́ pé pé ọba jẹun tán yá pé alihamudulilayi ọba fẹ́ wọ tọ́lẹ̀ ti pé báyìí lẹ́yìn gbà tọ́ ọmọ bá ti àmọ́ ń gbà tọ́ ọmọ ò tí ì òun ní ń ṣe àdìkárò ọmọ kí ń ṣe àdìkárò gbogbo gbà. discount bọ̀ ẹ ṣàlàyé lápèjúwe lápèjúwe. tí wọ́n bá ṣe sọ statement pé discount ní káàkiri àwọn àyọ̀ nínú owó tí wọ́n fẹ́ yáyàn. ala kulli hali ìbéèrè náà yé torí kíní jẹ́ discount wọ́n tajà fún wọn ni àbí bóyá tẹ́ bá béèrè lè tẹ̀sí ntí èmi mà ti ń jẹ́ discount ni pé iye báyìí lọ́jà yìí àwa ayọ̀ iye báyìí ń bẹ kí lọ tí wọ́n ń tajà fún wọn. Mhm. ta ló gbọ́ yé naam hmm? ok. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. yìí uh, n ta n pè ní charges òun ni bí èèyàn àbí báńkì bá ṣiṣẹ́ fún yàn kó péye báyìí ni ń gbà tọ́ba yìí pé báwọn ni kìí ṣe haramu nù sẹ̀ríà o lápèjúwe àwọn sáfíìsì kan bẹ tí báńkì máa ń rẹ́ńdà bẹ́yàn bá níwèé ẹ̀rí kan àbó ní nǹkan kan tí ó fẹ́ kí lé ó jó mọ́ ẹ́ ó lè lọ báńkì àbí gold àwọn obìnrin máa ń ṣe bẹ́ẹ̀ kọ́dà wọ́n ń ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ lárúbáwá ọ wà rẹ́ǹtì kínni ọ rẹ́ǹtì bọ́ọ̀sì kan báńkì báńkì máa fi bọ́ọ̀sì rẹ́ǹtì ìwọ náà ló ní kí ibẹ̀ ọba àsìkò owó ni wọ́n wá kó sí ibẹ̀ àwọn máa wá cháàjì wọ́n máa ṣe kínni wọ́n máa cháàjì rẹ pé iye báyìí ni lóṣù àbí iye báyìí ni ní ọdún eléyìí òun kọ̀tàkó nǹkan kan nù sẹ̀ríà wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń gba owó rẹ̀ ni wọ́n bá tọ́jú gold ni wọ́n bá tọ́jú certificate rẹ̀ ni wọ́n bá tọ́jú nǹkan ni àwọn tó bá lọ báwọn tó bá yẹ pé charges ni irú ẹ̀ náà ni bẹ́yàn bá rí báńkì islam tí ó open account sí tọ́lọ̀ open current account ní conventional bank àbí nínú current account yìí wọ́n láwọn máa já kínní COT èyí ń náà kò burú nù sẹ̀ríà pé a à ń bọ̀ tọ́jú owó yìí iye báyìí sì lówó iṣẹ́ wa wọ́n á máa bóyá five naira lórí lórí one thousand naira àbí gbogbo ntọ́ bá jẹ mọ́ charges báwọn àyè rẹ̀ ń bẹ lọ́tọ̀ nínú sẹ̀ríà so ni mo fi ní ẹ béèrè béèrè yín ẹ wádìí dáadáa Eh, àti discount ni àti charges ni kò kò tí ì yé kò tí ì yé Allahu alam. bọ̀tọ́ bá ṣe pé interest ni kọ́dà bí interest ọba ju náírà kan lọ èèwọ̀ ni gbọ̀ntọ́ bá ti jẹ́ interest kọ́dà bí ojú kínní bí ojú wa náírà lọ èèwọ̀ ni. Eh, ọlọ́run san arábìnrin ní lẹ́sàn dáadáa ẹ dákun ẹ dákun eh, ní ah, láàrin ọkọ àti ìyàwó ẹ̀tọ́ obìnrin ni dandan sì ni fún ọkùnrin láti pèsè ntí yóò tó àtòun àtàwọn ọmọ rẹ̀ ntí ó tó gbogbo ntọ́ bá lé lórí eléyìí hùn túláàsì ni kóbìnrin ó tọrọ yọ̀ǹda rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ a owó ìkúyè báyìí o ọkọ tóun náà bá jọkọ dáadáa tí ọfẹ kí lè wọn tó tí ó sì takò kankan nù sẹríà ọ̀rọ̀ owó wa kú eh, two hundred naira ó ku five hundred naira òun náà ní ma pé àfi dandan kí. Koko kalẹ̀ bọ̀ nídàájọ́ ti sẹ̀ríà ntọ́jẹ́ dandan fún òun ni máa yẹ fi kí wàwá ladàkì tọ́ba ti sèyí ń gbogbo ntọ́ba lé ń pa ẹ gbọ́dọ̀ gbàyọ̀ǹda lọ́wọ́ rẹ̀ Allahu ta'ala. Uh, last question. ìbéèrè tó se pàtàkì ni ọlọ́wọ́ san àfa lẹ́sàn dáadáa àfa ọlọ́wọ́ san yín lẹ́sàn dáadáa akànrẹ́rìn ni tó se pàtàkì ni kò sí òfin kan nínú sẹ̀ríà tó pé iye báyìí ni ọ̀tajà rẹ̀ iye tó bá tẹ̀yàn lọ́rùn ni máa ta ọjà rẹ̀ tí ó ti ṣe pé ó fáwọn èèyàn ó fi tà á tí ó yẹ kí kó tà àbí wọn ń sẹ́ wà láì gbogbo ntọ́ ìṣẹ̀rí àkọ́nu iye báyìí lọ́ọ́ bá dé àbọ̀ wá parọ́ ní ò sí ń bẹ́ẹ̀ àti sọ ń rí pé ó lè jèrè hundred percent ṣẹ̀rí ọkọ̀ amẹ́rìíwá nínú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam a sì sọ fúnra wa pé wọ́n ń pe ìran ọjà kan tí ṣẹ̀rí àfaramọ́ ní kíni ẹ́ kí la pè é atawuliya pé iye tí mo rà á ní máa mú lọ ìjọba ti mú iye ń wá inú ọ̀ràn bá a ti tajà ni ìran ọjà kan tó wà ń bẹ tá à ń pè ní kíni alwadhi'a alwadhi'a ten thousand mọ́ra àmọ́ bẹ́ẹ̀ bá mú náà wáyé yẹn máa mú lọ sọtí ọlọ́run ṣẹ̀rí ọ̀tá kù torí náà fa bí ẹ bá di owó ọjà yín kù ẹ̀yin lẹ́ máa ń tẹ́ torí ẹ̀ dín kù ti pè ẹ̀yin sẹ̀rí ò pé túláàsì pé à ń gbé pé báyìí láfa kìíní ta èyí ṣe tí wọn náà ta ní iye wọn báfa kìnìún bá rí gbẹ̀yìn dikù pé òun náà di tiẹ̀ kù arọ́ wà á rọ gbogbo ara mi <laughs> sallallahu ala nabiyina muhammadu alayhi wa sallam.